uhoiwo ihe na-eke anyị ohuri himba ịnụkwa ụrọnya ịrai aka aka hi ozi ebe tụrụ ewere na uwe nisha we anabe tarbiyatul aulad fi daw alkitab was sunna yani oyi pozi ami me pozi oje aba puyo no daika tiresu ozi kitab was sunna iza afan dake ini babu ana ana ina na rusa ana we al hutwat al amaliya li tarbiyat al abna yani sabu sai ana ka rawa de ono koro sai we hono da hu ini oyo mu koro tire so ana ka owa me ka oronyan ku yani etere yani ona ka de ma ana we al ihtiyar al umm ana we oyinyonyin yani azawji azawja yani onye nono lawa anyi onye nono ọbọnyi anaghịkwa ya aya obodo ehine onyenon ọbọnyi oje ọgwahụta anya na na jeni hụtwatụ amaliya لتربية الأبناء أنا ذكر اسم الله عند الجماع أنا أي مويت ماي إليه مريض سبحانه وتعالى عند الجماع أنا بك إنما نايكاي أذا سيموني إبهلالي أسان yani ani ce o tama ire ho mori no ma o min al asbab o ini sababi allati to innu ala usuli ila waladi salih oko ini sababi na kai o goluwo ini kai oro nyangu na nguna sabe ila waladi salih o ina ngun na nguni kai ozonyi ozi ana ki ojubo rawe ozi ana ikojolo rawe ozi ana ikojokumo kumo rawe ona we addu'a o endal jama ona we ke oro madua enu mana ikaye e, eski ono muneba hulalilo san akan ibn abbas radiyallahu anhu adohnuwe abdullah ibn abbas tarjuman alquran omuri inaire qala akake qala rasulullah sallallahu alaihi wasallam ontu omuri aka omuri omenworo adare mo haya law anna ahadukum oke ana ka odinyo nyaawni law anna ahadakum ana ka odinyo nyaawni idza ata ahlihi ijo ana ke inu mona ka azi ka pani dan kola o ka e bismillah me nyi malele ele ho morihi okay awele mona doki allahumma jannibna shaytan o moni meka onozelele sabe shaytan o mori fi shaytan nozelele wa jannibi shaytana duwale shaytan nozelele le le shaytan sabe maro daktana esa na ana ka e.

hadisa na imam buhari ati imam muslim madawen da ine dare di asabi sunan dare dawen illa imam nasai ake imam nasai kene ana ga ore ba se hadisa nan to hen ana ka mutawaka ale wa fi riwayati buhari in riwaya na ka imam buhari rahimahullah ale o shawa o kalam yadurruhu shaytanu abada yani shaytan o ba nyankon kota to pa ana ke dora ba aduwa non wa ba doka ihtilaful ulama ok arwa enni enne nyega hi fi ta'yin darar yani ni oyi joche yani oyi ka ka ono be enen kata onon to mo sallallahu alaihi wasallam ona ka kalam ya durruhu shaytanu abada shaytanu ba nyen kwa kwata to fa ok oni pa fe na walan annahu la yusallitu alaihi shaytan ok ono be ka shaytan ba nyangonye ohino ohinoye tora yɛrɛ sɔn seitɔnɔ b'a ɲɔgɔnta tora yɛrɛ sɔn min ajili barokati tasmiya a albarka a gobe ɛrɛsɔ yɛrɛ ana yi ka ɔ yi ni bisimilayi ɔ yi ni aduyɔnɔ ba ka ye ɔ n'o ɲuman yɛrɛ o mɔli dala hɔ wadan ke saniyan annahu la yusri'uhu shaytan shaytanu wa nyangu wete shaytanu wa nyangu wengu yani aweke de paina hɔ adoke

yani enyi e zamana kai shaitan yan kutwa inni lai alafiyan doke rabi'an ana to ahuna ahuna okay amma ibnu dakif al-aid aka ibnu ibnu dakif al-aid rahimahullah aka fa yaqulu ay kana kaka eh shaitan ba ya tamilu alla yadurru fi dini aidan yani ay man kana kaka lam yadurru shaitan abadan ore inan yani ore ọ̀yí kàkà yìí eh, allah ya dúró hofe dínihi aidan kai shaitan ọba anyan kwankwata tuwa ini adinyan ọkìbà kúlò dawadi imamu dawadi rahimahullah alẹ́ dọ́kì maana la ya dúró ho sẹ́wùtù màkà yìí ọba anyan kwankwata tuwa la yuftinuhu an dinihi ila kufur shaitan wa nya nkwen kada dua anaba me kai en kwato non do to hu na dinya ndo me kai o kuna makama wali ro mori subhanahu wa ta'ala doka walaysa al muradu ismatuhu akebe min kai agowe ke ọrụ madua nan kai o jono o ko ko ba mebe o jono e ko ba nya ko be anyo nai ka o ma mebe anyo nai ko nya ko be benini ihonon to moni sallallahu alaihi wasallam ihene ne medina ihene ne rana kai onya ko betangon ana ndake walaysa al muradu ismatuhu anil ma'siya osono min kai o kura ha hun kai o imere ana kai o boisi guchiro moni yani abeke oisiro moni be subhanahu wa ta'ala donc wal maqsud isani sin le onon semme o kare onon sase ka kai anna allah yahfazu hadha mawlud o mori be sele yani ojonon min masi shaitan huni kaye shaitan onyan kwan kadatio huni oyi sobo kanyo oni shaitan ma sobo kanyo wa azahu abikado kwan kadatio bi barakati hadha zikr lele ila swaida anaika oyini oyi mizikironon alladhi arsada ilayhi nabi anaika nabi sallallahu alaihi wasallam o boroi boro ijodi nangunan kaye anabika eirose yeska ya muneba hula aduyonon ya shobe

anyị oitu ozi anaghị kaghị ọrịakwụkwọ anaghị nụ mọnọn ọnọm dọkịta anaghị kaghị a were ka onye osere fi asna ilham inu mọ anaghị kaghị onye esi je ozi anaghị kaghị ọyị nile kan dọkụ ọzalika ọkarị rọsọnọ nọn bi adam tanawulu ma ya duru ilham ọrị kaghị ọna awọtete asọnarị ịsanaghị kaghị ọba abẹ nkata ịsanaghị ka ijian yani oje na-ejian nụ mawọ

dɔɔme ka amu yɔnɔ ojenyi dɔɔ gɔdɛrɛ so ojenyi duuri ko ila nyi yɔnɔ ma nyɔ tse tɔbɛ bayilan sɛmɛ mi kɔlɔ ke ɛŋɔ hɔnɔnɔ waare ɔɔ duuri ka mozi anyande green ɔɔ ka mozi owanda nyɔ mɛya ka ana ka misiri al tablet yu ana

ekụkụba hụnanaika oyibo e, eni ahụnọnọrọọrị mmawa owu ebe iwu ebụrụ bikọs anyị anaghịka emee nwanị dịka mmiri ka ọ dị anaghịza anọ kawa na echizọsọ na na dabo ya na owu nye m ọyị dabo ọyị ọyị anyị ka ị gwa siere nwa ọhụụ na bikọrọ ka ị abisenen en na-enye nkata na Ọrịa inan enwu ahụnọ anaghị kaghị ọza tọọrị anyị ke ẹnwụ ahụnọ n'ụkwụ arụ ụmụawọ ọba ahụnọ anaghị ka yani ere ere ọrụ anaghị ka ọbidire eje ọka ake ahụnọ nọn ẹnyi ẹnkata anaghị kaghị ọbi yoje anaghị ka ọ ịlọ dọkị wọl asị atụ ati ahụnọ ire dọ ọnụ ụlọ esi iwe nwụ yani esuwere dị si iwe nwụ eh, agụmọ ida na dọba o awịa ida aka awọ n'ofe iwe nwụnụ ya because of ka oyi tura onu wee tura ihe nwụ akunyi ezama ọnụma abịa yoje na ika ọ ịnene ahụ na agụ fenyi jenyi oyi wan dọbi ezama yozi ebe abisa na kawa dọwa isi wee nwụ ebe aba n'ụkwụ a na-asị dụwa eture dụwa eture ahịa nyere so kawa iwe nwụnụ ya na bekee ọzọ mmiri ọla ameka ya

yani onye na-ene ije ewu ma ọ ọkụchi ma ọkụ dị epe he nwan ya ndị oche mmiri aga na aka ọ na ịlaga ozi oche agaba na ọhụrụ bọndụ bụ orewu nri aga ka ọ ịlaga nye ọdenwu ya ndị ime nwa n'uwe iwe ọ nọ medụrụ ka omume especially any trimester enu mee papa ya ndị the first three months anaghị ka e, onye na-eje mmụọ onye na onye ka e, ọwa excessive careful yani ọya ko jaade yani do nyono kwa on neda tole onu ngono eze a onyi eza mayozi o me onyi na enyo nyi miscarriage because ka e o me ejo ni kene onu ro ro okujo lan onu ro da o he so no nuro toto o he so no nuro kabo wa ko ro yani at this period anyi sana e woro ke wonyozi anai e wa me no ma wa wa wa me onye ezama anaghịkwa ya obi ezi yani onye na enu ma bụ n'ọrụ ose wee je enu ma ewu ma ụkwụ akwụrụ bụ asụra dewa nwụọrọ ere doka wa mu na ọrịa mana wasi ahụ na wa mepụrụ ebe ịdọ yani amadu ose bụ dị dawe kata stovu tinye ihe ee ahịa ọkwa ka ma ọ

abeke oyihu bobayon onyi enaik onye neneje anyị ka e onozelele oyihubo onozelele oyihu shiga abọ mẹrẹrin ẹwọn nabọba yàni oní kẹmusanan wáṣẹ onozelele ta tawe osewo eje bika mmọnwụ ọrụ ẹdini ẹnkata wẹrẹ ẹdini wẹhu shiga ama ya hana naika ehu shiga yàni anyị ẹzama naika ẹwúrọ asehun ni agushiga nwa wa onomen ewonyene asuwa atana wonoru asun rewa do dali ya ni konye ne ne do because ile yene usiga wa mani wo kene batman kaba mishiga ilon o ma dago sagalo wa asi onye no osinyi meje onoru tonyene isana hire usiga isana oyi ari ya naika e si lafi ayo teun pana wo ka a make sure ko no le ile yenu رابعا المهدرات يعني أي حسنائك فوبو زازين أي حسنائك فوبو دولرين والمسكرات أسنائك فوبو مردان أكا يولد طفل مدمنا أكي أزنائك أميجان أنياني بناسي بانيالين أنياني يني وغوغولو لازم نقوم ببلاني بلانائك أنينا نبلاني مي وغوغولو أشياء ويلدوكاو ah ma me la e chai yo oh, oh, no ni gwa me na we chai danya na we chako oy ko dure kai e kura yani ogogoro wa ne le le de ni ọ̀rọ̀ màjọ bẹ́ẹ̀ zi náà bá hẹ́tẹ́n àwọn rezi náà wọ́n dẹ̀ lẹ́wọ́ káwá yìí nẹ́ wẹ́ẹ́ tún yín máa lẹ́nu àwọn yín láàjọ wẹ́ẹ́ okomori oru ya kurana ne ene na wa na ne ka da okomori kene mewe ene be mane igwa na bamse jete okomori ma ne ya wa wa ana ndure ka ile hechi da na nyote ahana ko nwo ene agobe je ane la ko bare ana we we ska le che do wa nyogo cha ha ka nwa ene do wa na he ebe a ya to do de iche hu ne kwa okay ana wika e weche tini ozi onye neje o weche ojo no ama da mela dia dian yani e oni weche ama go ka onya ni ne iwa enu mo nasa doka li anal janin sema go ka awelo di yatagaza bi gizail um yani sono nyare e sono ozi onra fe honan e sono ware now yani e sono anyi effect anyi ozi ono dure kai ino ya mana ngwazi kai onye na ne je isana nyi lafi aworo ba ko ronu ọrụ won o ma wa wona wa kai o ba no ma so re kai e, o ruye o ba ruye asai ka e to kwa no da ba ya ne ubi oboro o ma wa o hura ma ya je o ri nyi protein ago ka mu senen build eh composition ozi open sagawa a besana ka espo enkatore biyozi anaika o idan doke albasharatu inda alwilada ati ayohine oisi ayohine yawo inda alwiladati inu manaika ozo simozi aki idha muslima bi bimawlud ijo mori o mize yoko mori bimawlud ka nyozi anaika amayo fa innahu yusinu lahu o ka sunna weyon esho o bi sana kaye sunna kaye al basharatu inda al wilada yani o hinaye enu mona kaye a si shodiyo den do no re kayo hino no do kayo da dɔkɔ takunu basharatu be kudumil mawlud inda wiladati ɔkɔnɔ be ke ayo hino non yani inu mona kaye o yo sebe o ibe onuzi be yani ani ke ononu de ẹ̀wọ̀nyẹ́ nẹ ẹ̀wùjẹ́ náà ọ̀nà mórí ọ̀hẹ́ sọ̀rọ̀ lóde ju èyí náà ká omórí òṣèlú ọ̀kà kọ́lá kọ́lá azawajal omórí ọ̀nà yóò tẹ̀tẹ̀ wọn ọ̀kì yá zakariya máa hẹ́ ọ̀ zakariya iná nu bashiru kabe golam ismuhu yahya yá sí inú iné wọn. lili sọ́bi bi golam lili ozi ọ̀nọ̀rọ̀ ismuhu yahya anáyíká ẹlẹ́hàn ọ̀nọ̀rí yahya yàni mùsùlùmọ́ náà wọ̀ tààlà vanasi bashar dọ́sí ànibi zakariya sɛbi basara nɔ onobuzi anayi kaye o mori zɔna wata ala o sɛmɛyida wakalla jalla shanuhu yani umuri anayi ka onun cɛtɛŋun ini onu yɛrɛ yani cɛtɛŋun ɔk fa basharnahu bi gulamin halim o ma kare ire ani ibrahim alayhi salatu wasalam o ka ya shaye hine yɔrɔ sɔbe bi gulamin halim lili ozi anayi kaye o ni suru abi o jɛ anayi ka o ni umuli na na badara ka asanka wa basharnahu bi ishaqin nabiyyan min as-salihin ya si ino hine ya rere sabe bi ishaqa lele ishaq ana ke nabiyyan min as-salihin a nabiya ben do ini ozokumokumi takwa kala jala shanu ya no umuli na ka onu chete enwu enire yanen dɔka iskɔlatil malaikatu ya mariamu ɔkinu mɔna ka malaika ni ɛnɛ ti ka eh, ye ɛɛ ɔnyi ani bisa mariam inna allaha yubashiruki bi kalimatin minhu omuni a eh, sino hinehu bi kalimatin minhu lere ɔtirɛ ana ka ɔhunu wani bɛ ɔtirɛ ɔnɔ ismuhu ilahan ɔnɔ bi isa ibnu mariam ɔnɔ bi isa ana wadi mariam wajihan fi dunya ya ndo wana nai kai onyi udi onyi ujana ko o dem fi dunya ene honon wala hira ate eko dema yani wele umar bana wa taala abi ezana shozi dure ke oyi shozi yono umar bana wa taala a shozi wa dai ayo hine oben فبشرناه بغلام حليم وبشرناه بإساك نبيا من الصالحين

eji anaghị kaghị anyị enwụrọ anaghị kọmụzọ na nwọtala ọ meyọla yosinu lil muslim ọkị ame sunna sunna obi okwu morin an yasjudu lillahi shakiran kai ya si bekata yi mori o isi bekata na sọbe shakiron o isi kwu mori awa subhanahu wa ta'ala ini ẹ̀dá náà ìkáyẹ̀ o mẹ́wọ́ ẹ̀rẹ̀ rọkata ẹ̀rẹ̀ agókawa nyẹ́kẹ̀ẹ́ agókawa híza anáìkáyẹ̀ nyẹ́kẹ̀ẹ́ èyí ṣe zi yẹ humul bana wa ta'ala oba mizono ani kai wa kwawo iniza nai kai o mori amani meo laysa bi taqatika wa laysa bi quwwatik ebe agoka wa nyukata wa laysa bi ibadatik ebe agoka wala ma haka baba yani ezo mori amen o mori na subhanahu wa ta'ala do desire kai ezo no no no meon ako wasajati shukru mashru mashru'atun ako isibe kete igbe kete yani sajatu shukuru yani o ini sharia bal yata'akkada istihbabuha o kidonyu katan o ishiyo anai kai

ake wahiya sajatu wahida ake orisi be kete kunyawen mislu sujud sajati tilawa bọ́ọ̀lù rẹ̀ asman ke orisi be kete ọ̀nà rẹ̀ asi be kete ìjọ rẹ̀ ake aya ọjọ́ rẹ̀ ake qur'an nínú tuke anyi aha ana àyíká yẹ awọ̀rọ̀ kasi be kete agọwọ́wọ́ yẹ. dọ́kọ̀ kan na nabiya sallallahu alayhi wa sallam ake ọ̀rẹ́ ke anabi sallallahu alayhi wa sallam ìzàjà ahu ìjọ yani anyi mi mana ina mi mana bi topographic error awa ina wali ilam ebe imza imza iza jaa ma yasurruhu akiji obe tuwa ma ya ile anai kai o hinae ile anai kai enwono bi hunu mo mori subhanahu wa ta'ala harra sajidan annabi sallallahu alaihi wasallam do bo he nini o bekata shakiran lillahi ta'ala o isi ko mori abo أنون بابان وهذا حديث رواه أبو داود حديث أنك النبي صلى الله عليه وسلم يجو بيتوا إلى نايكا أو لا يهينينا أو كلا نايكا أو هنا أو هينيني أو يسي بيكتا أبو داود أدي حديث أنك ويقول عليه الصلاة والسلام أنتم مولي صلى الله عليه وسلم دورا كايني حديث أنك إني سألت ربي أكما أمي sa'altu rabbi ma ho murya muse wa shafa'atu li ummati di misu yoboyi al ummam fa atoni sulusu ummati umul wa ta'ala dosho mi akita inu mamen ka azenen mara doye we won to mori sallallahu alaihi wasallam tere so ne okijo mania fa haraltu sajidan li rabbi o kadoni he o isi be kata yo mori anai kai ono wadari yan subhanahu wa ta'ala summa rafa'tu rasi aw bila mono dimira kula le soba hele fa sa'altu rabbi li ummati dimale male yo mori ka o mori na wa doye wa mi ni ai alumam de ok fa atoni sulusun ummati umuriyon do subhanahu wa ta'ala do wale malesiyon akita ini alumman fa haraltu sajidan li rabbi shakiran on to moni sallallahu alaihi wasallam o ki jom moni malesiyon don renni ni o yi he na sibekete o sikko muri awo ini ọ̀ìdà anáìka ìwòmúlù sọ̀nà wọ̀tàálà ọ̀mẹ̀ tún marọ̀fà tòrásì ọ̀mẹ̀ mímìlẹ̀ kòrò sọ́wọ́ rẹ̀ fàṣà tòrọ bìlẹ̀ ọmọtí dímìlẹ̀ yóò mọ́ni dímìlẹ̀ ọmọlù sí ẹnìrẹ̀ àlùmọ̀ fàtọ́ ní sọ́lọ́sọ́ ahọ́r dọ́lẹ̀ sí àkítọ́ ọ̀sàmẹ̀n fọ̀họ̀rọ̀ tó sájìlá ní rọ́bì dọ́ni hei ọ̀yẹ́sì bẹ̀kẹ́tẹ́ yìí ọmọlù sọ̀nà wọ̀tàálà anáìka ọ̀nà wọ̀dálì hẹ́nin hadith náà rọwà wàbùdáhùn min hadith sáàdì ibn abi wakọ́s yàní abúdáhùn dọ́dọ̀ wẹ̀ndọ́ yìí ní hadith sáàdì ibn abi saade anawe ke onowozi abe waqasin ako sajada abubakar sidik sidiq radiyallahu anhu oke abubakar sidik o sibe kete yani umuri hina ila hina balagahu alfatu ya mama hinu mana ikaye enugo fitwa wo kaye okwu omori eni enere anyị fatu okwu omori eni enere anyị nasoro ekwuru n'ahịa ya mama yani shukuron oisi ko mori subhanahu wa ta'ala eni nema eni oira na kai o mori o meki o ko mori eni re kai o ko mori eni kore ko yani eme kore ko non do mori o sin nasr do mori o si oire do me tora wa ile da ko sajada ka ibn malik sada na wazi malik o sibeke o mi sujada lamma bushira bi tawbati allah alayhi amere acha ehi na ka ụmụrụ nọ n'ọwọtaala ọrụ adọ onwe ehi tuba anaghịkwa ome ịnị akwụwe anaghịka ọna ịnụ mụ anaghịka enesi ji ha ji jitere ma ama anilekwu dị na enreba nilekwu dụmụrụ nọ n'ọwọtaala ijere ka eze ezere ya ene dụmụrụ ka enina jee dị n'ezi kpọọrọ dụmụrụ ya hete ịnile ya ene sị ya ewe kara omori ana uh, were uh, sa'ad ibn uh, ka'b ibn malik asman ke abai meri hadisan en riyadu salihin ana ka mashhurun ladaina ruwa ana ka o oh, ma hure to he ida ro ro ai wele ka'b ibn malik yele asubura no me yani da won le e janyi do na kontu mori sallallahu alaihi wasallam e janyi dure ka on oh, ko sai ben ka wa ka mesiri mori on ron pan ama wele

amma wa yala lasabu shadidu fi hadha al-yawm aw da divina jin kai aka ka umma ko wen that punish uh, punishment o agwawo yani oyo lele hadisa na hadisa na ba na ka e eh, bo son kene because anya anya na ka ore wa ka ka e eh, ile non malik ka za anya la ngure ka da hi on to muri wa na sha ya wae da ya wa ka ilẹ̀ ọ̀nà ẹ̀bà ọ̀nà mẹ́ àfẹ́ ìkókó jèèzì yàrá tó mọ́ni sọ̀rọ̀ ọ̀lẹ̀ sọ́lẹ̀m ọ̀rọ̀ mẹ́ ọmọọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀mẹ́ kí zẹ́yìn náà bẹ̀sẹ̀ lẹ́yìn náà aná ìka yóò tiẹ̀ tẹ̀ náà mọ́tò mọ́ni mẹ́ ọmọni zẹ́yìn kọ̀nà sí jẹ́ lọ́jà iná ni délẹ̀ ọ̀nà dé àsàbí ẹni rọ́jà lọ́hùn ánùm ọ̀rí kúrú ní ẹni dọ́rọ̀ àmì ọ̀nà dé ọ̀rọ̀ rí fáadàtà wéyìí sí mọ́ research hijratul mubtadi ọ̀ni bakar abu zayd ọ̀nà mẹ́ yàní wẹ́rẹ́ jawaban shafi'an aw jawaban kafir saba mere shan limisli hada falyamal al-amilun enwuri mere yana ke ka be ibn malik o man e na ka ye enre ya mu kara e ye janna ina ani mere sky o ya ina ka ne ni ani mere sky ya hame ama ka ka ye ya nyangu masawri أو قجانا أوكي تشبهوا فإن لم تكن مثلهم فإن تشبه بالكرام كرام أقوى حمانين أو دكالي وين يموي أسمان كذا نمي أو أويلي أي همي أذنا إكا أنو بانيو ذي نو بانيو ذي يمواني أنا وارا همانورا يعني أرابي سأقول بيا مسؤولي كاي

onye na in islam akwaya lal asafu shadid oko o dabire so dibi yani ile okata ngome na ka o di balaki anna ma yaf'aluhu ba'du nas ene pain sana e, e e ka e e pain ala en la me na den iza bushra bil unsa a sino hine wa ka enne mujonye ne tasahhata min zalik de ni ni le suwa yo du ya ni le onon kai a ka ko jono ma o jonyo no amen de ri no du eni ere onon doke eh, wa hadha al fi'l asana bilay min ahlak al jahiliya do ni ibilana kai ibilana ka na ro ma ye nenyi on islam be do ba e do hunan alladhina zammahum allah fi qawli alana kai umul mana wa ta'ala o Kawaji, o kawalete fi qawlihi ino ikano kaka wa idha bushira ahaduhum bil unsa zalla wajhuhu zalla wajhuhu muswadan wa huwa kadhim wa idha bushira ahaduhum bil unsa okija sino hine èdè àásínú ní èèyàn sì ní ara ní nẹ́ni Ujene, ka èyí ó jẹ́ lẹ́mà sọ́rẹ̀ zalla wajuhu muswadan dure kai eyan de mine piripere eyan do ko ko so wa huwa kazim dure ka o oh, yele so yodu o oh, yele so eh ayo o oh, yele so en eh, ka o yele fo zama ile no no ma zama da cho che ngore okay ijono yatawarru min alqawmi eh, min min su ma bushra bihi okay da ta yada yani da ta ihuna kanoda o kira goran agobe enu godi yana fera ya ana ke nu boy ran ne ta ka ko zo mu yenye ne ya ne ila so ida ben because onye onye enemy abon lo aye ina ajin imam buhari bayan imam shafi bayan imam muhammad bayan abalika they are great man amma they are not great because they were born because of the, the fact that they were born great

dene nawo asani mitojan dene nawo asani muhala kai ene adisa yare am yadusuhu fi turab al kai ene kweri ko tilbete ene tesu yani oy kweri go te ene ne ile ile ana no mo sona wa taala doki ala saa ah, ma yahkumun o da diwi kene eme me mo kala ile enne ono me ku yomal qiyama omori subhanahu wa ta'ala aka wa idha al-ma'udatu su'ilat bi ayyi dhanbin qutilat aku ezi anaghị ka ejenye na ene na ire ire ekwe anaghị ka so ilat ebe ehuse be ayi zambe nkotilat sɛbebe anayi ka ye ɛnɛmɛ anafa goba nɔgɔɛ ɔbɛlɛ mana kɔ ibe hɛ nɔni bɛ hɛ ɔmɔ zɔnna wɔtaala huwa lɛbi kɔdara zaale ɔmɔri ɔnɔ ɔnɔ kadaran ka ye ayike ɔyi bɛ hɛ na bɛ hɛ ayike ɔnyɛ na ɔbɛn.

donc wala yalamu linsan aina takunu hayri aina takunu hayriya o kabe noye eze oiza izoya waye awujo no ronyo idan waye awujo no ronyo idan an qala ta'ala dumu dona wa ta'ala da ka ahosanka fa in karihtumuhunna fa asa an takrahu shay'a ويجعل الله فيه خيرا كثيرا oke fa in karihtumuhunna e ne ana mana ma one ana le e ka e we yone ne ana le ka oima ana ma aza ma one because even tonya na do ka adanya anyenye ne o umuru o isu jona ruko nya agugo yonye ne o na ma na do ka i'm tired of this girl child na tired ne ne le na ke ba je agugo ka tired of them ezi ana ka mo bona wa taala ono so ndo mur kai ana ka we yiwan fa asa ehara anta kurahu shay'an wele yo isanya nyana kai wa yaj'al Allah fihi khayran kathira umul bona wa taala o mo ida to o ida na kai o ida ro ben do e mi ba mo ro ana de nyi esi shonoro onoro ojonoro no emema ile so diwi okutuwan onye nọrọ n'ọnwa amadoka ọnọrọ dagoro n'uhun oyo nọrọ n'ọnwa nọrọ n'ọnwa amadakwa ahịa ọdara akịrị ịga ya nila kwekwere m daa ole ho dibido ewuwi n'ehi baka wahakaza banat kod yakuna lil abdi fihinna khayran fi onye lil abdi onye nwube anyo enire yenini hayron kathiran oiza ana iko ororo fi dunya wal ahira ene honon ati ekodrema daka wayakfira wayakfi ono yakuholas ewe fi eh, karahatihinna ini ka ye waani helen ni an yatrahu ma radiyahu allahu lahu ka wele ya ni helan weyo isana ika umu subhanahu wa ta'ala o hina ina ni iyo yani so no no hora ebe ka ye umuri ka ye isono oni fi un omna ka ye umu subhanahu wa ta'ala ono ye abụna na ikoto ma yuslihu lahum isa na ikaye o jire wa isa na ikaye go ba me kaye en nyo ko mo na wa taala o shojo nyen le ma wa ila ona na la kana ikaye o jo no ruwe ndo mori eni akida mori so na ikaye o ya ni sono yani du hinai ana non to moni sallallahu alaihi wasallam doka warda bima qasama Allahu lak takun agna an-nas yani hinai sanai kai bima qasama Allahu lak o moni maga isanai ko gato yani mawo ize na moni waga to dai ko iche wa ino nai kai takun agna an-nas wa ino nai ome weza ono ebi inuzi yani anyi ke wakumuli abo ako wabado nas anyi pa inoda yo ammilu zawjatihi almiskina yani da melele usana naika usana naika ono siyawin usana naika ele enyi tatitaya yani aki miskina onyena naika bosi juan kena ebo ebo minka because onoro wele mu subhanahu wa ta'ala aw karijalu qawamuna ala nisa onoro ono wadale hitro nyene ele son wele onyene ele yenini ozugi e onoro paraki ana lure ko lona tonto mori sallallahu alaihi wasallam onyene nene tonto mori onto mori ola meyo isono be husa no kaza ti zauji ante onyene ananyo noro wabe doka eh dawale ma hote doka e eh. ezo ya bawo ma maaluhu illa ma ajastu yani ova mone me ma sawore kaye ma heke ma me maa mee hinaye illa ma ajastu ewizi ma ko me oni me nyawo mee de onto moni sallallahu alaihi wasallam donc bare manaka ni ezo ya yo fe innahu jannatuke wan naruke ova wono ono wal janna ova wono dole be o eraun ana mendo yuze ana nule ka umororo antu mori sallallahu alaihi wasallam ka ko wastausu bin nisa'i hayran a ka ono no ene le onyene hayran ka wa moiza ka wana yana onye azawjatul miskina usana naika ono naika bo shi otu akai e, oye akete owanen muamilatu sayyi'a daika enwe bila na meyo enwe bilo diyawen li annaha waladat lahu

onye n'ọnụ ọnụla anyị man ahọrọ yose ile ha ọkị doo okwukwu nyime ada ike enwebiri na ama ihe enwebiri dirio nda amebiri kata nkata enwe ya wayo ịrụ e, e ha ya ni daa afere ya nọ daa asị konye na ịhụ ka ewe na ike wee nye mgbujọ nọrụ ya wa sụwa ile na aka ahụ na bisa sayon ya ni onye ne eya ọ na ọrịa ka ya tuo huban ka ya ojo no e ore vatelen min da balu kono ro wa fe ka yani biology according to eh chromosome yani ana form me ozi anyi chromosome onye na xx e da no ro xy na ya me me ni biology da ke ono ro oni e donate e donate x onye le na we de x and also we zi so wa be so da be ni yo do le ba do do wo yo wa so wa e be yo do yo no so wa so wa oh, oh, eto eh, eh, do so huwa sababa e ka a to nyene ohuwa kai o nyang mu jonoro wa wen dɔke ala yasa o ko bata min ala ɔrɔna maa naa mɛ ɛwɔ naa ka ewuro se wa ko wɔsi se o do wee yɛ ŋwa wee hura yi nɛ yani uyana ba hunu bo mori be uyana ko be tie tetu hunu bo mori same agoka wala me huna yonye nonon anon to mori sallallahu alaihi wasallam ako watako dawati mazlum nyangwa hiyo zile nywela naye kai amere ah, fa innahu laysa bainahu wa bainaha hija agoka e enyoguwa eh, ina kani aduan onro mori hija o to zeri hu kanu ha ko ko ma wo mori na odo wa o zo mori do wa be ne ba ah. sagọwọ biya na wọtete oyi mihu na enyene oyi jua ihe enyene ka gị agụka ya onye n'ọnụ o mujọnọrọ agụke ebe onye n'ọnụ bidi mekọp ya na omume na wọtala ọnụ anyị ịna na ịka ozeyin dọkị kif wa haka ma akuluka ọka jee yani de wọta ya mọkara ya ọyị ya mọkara ire ọyị ahụ barima mukare yo iro ya ona ka kai e, anazo kai e, wa ka kene kene wa kwanye na ho kai e, onye no no ole ba mujo noro yani barima mukare yo ya wono hal injabu bi yadiha am bi yadi khaliquha yani oyi mozi da mojo da mozi odo jo iro inu wonye na oyan adika umuri na kai ono tun onye no no alaysa tasfatu wa tashki wa adami e rida oke anike ebe bi kai oyi juai oyi ka da so da hinai min al itidai ala zati ilahiyya kai wara mi ennemehi inni achachi omuri subhanahu wa ta'ala yani kai omuri subhanahu wa ta'ala ono disai kai isono no no manu men omuri no we juai kai dai kai ayodo no de wana go ne sanai ka wanere ono akasuma liyalam aw le mono yefa anna allaha raraka albanat liman huwa akramu minka inda allah omo subhanahu wa ta'ala ora mize onye neye odono yenobe yona ikaye onyu banye hunao ido yani mislu apejiwe lutun alayhi salatu wasalam anabi ah, lut alayhi salatu wasalam o mu jonoro o jenye ne nye ne kenu mo ismana wa ta'ala so wa shuaib alayhi salatu wasalam anabi ah, shuaib o jenye no mo ni ona so ona ndure ke ene sadu qasas eni mekena e, anabi ah, musa o mu ni nangwa korono dani musa ka ona tuka eneje eneshenyi ya isu e penne da ho se ka samel na e ma hot bokuma doka eyeba shinyi supai hatta yadhira nasa ria wa abuna shaykhun kabir eyeba shinyi supai haki adani shinyi yeni para agoka adai ofemera adai orego doke walam yasha lin nabi sallallahu alaihi wasallam enyon eleba nyuzi anabi anaika o yara ini eh, sallallahu alaihi wasallam walad eleba nyuzi anabi anaika o yara yani qasim abdullah ibrahim aben ibn su fi hayati nabi sallallahu alaihi wasallam inu manaika annabi sallallahu alaihi wasallam o sayne honon wa barakallahu lahu do mori mi so ida ya annabi fi ibnatihi fatima inni ujani fatima wa zuriyatiha ati evere ezi anaika o bana honon fatima anaika do ko ere wa كويلة ere ka e ehunawun dɔwɔla k'a ye e pɔnɔ na o bɛ wele tó mori sɔrɔ la wale sala ɛ bɛ jɔsi ni bɛ kɔsim ɛ bɛ jɔsi ni bɛ ibrahim ɛ bɛ jɔsi ni bɛ abdullahi ale bɛ yɔsɔn maa tahir ɛ bɛ jɔsi ni bɛ an yanni min ji hati fatima to rɔja allahu na jɔsi ni bɛ fatima o mori o hinɛ yɛlɛ yanni yɛlɛ kale e bɛ wele tó mori sɔrɔ la wale sala an ye lamɛn a sɛlɛ yɔrɔ dɛ y'a fɛ yakɔ ŋa kɔrɔn na yɛrɛ.

نعم اوكي من من طريق ما يروي اوكي اني اوزي يعني اني سنايك ادوبه يعني اني لرني anaike ادوبه اني انايك اموري اوشوجه ني نايوا دي يغوا اغوا وك ان رجل من العرب من العرب ان ينرنا ان ان الاربعه يكون ابي ابي حمزه الدبي دايكا الهانوري ahio ka onori abi hamza ile hetan ile hana so ihe onobi abi hamza adobiye akitazawaja imra'atun abu hamza adobi. onyone watamaha antalida lahu gulaman onye nonon meje daika isona awuba nobi kaye aba mujọ nọrọ ya anụmanụ ka ọ mewe ele ọrụ ọrụ a because anyị ọrụ ọrụ anaghị ka ọ mere scanning ala ka ayọ kujọ nọrọ ama dọwa gwọwa ọdọ na hekaten dọwa gwọwa ọdọ na hagan ọnụ ji ijaba muzi ya ọdan ana kujọ nye na ọ ọnụ kujọ nye na ama ya ọnụ sị ka ya nụmanụ na-edu ya dọrọ na hekaten ẹni ka ka ayọ kujọ nye na ọma tọrọ kẹkẹn ọyọkọ abẹ abu hamza adọbi awọ ma turi jọ nọrọ fawalada lahu bintan yani ijanna usan na muzi dai ka ujon na oman fa hajara himmatu zawjatihi li shiddati gaizihi yani abu hamza adobe domi hijirai ilehi e, ajamu ana ikusa na inan agobi ayo donore idwai baba ka o me dai ka ujon na na ale mayonin

ọma para fa iza hiya tuda ibo ibnatiha onye na ọnọn onye ọnọ onye nwụrụ para ahụ ada onye nwụrụ onye na onye nwụrụ ya ni de belo jana ma hen data ngwasa wata ko da da ọma ọma ma ha no da ja ha noka mali hamza mali abi hamza la yatina yazillu fi baiti alladhi yalina gadbani an la nalidul banina تالله ما ذلك في أيدينا وإنما ناهز ما أوتينا ونحن كالأرض لذرائنا ننبت ما قد ذراؤه فينا أوكي مالي أبي حمزة سمي أبي حمزة لا يأتينا ذوقك به يعني أبي حمزة يبن ليني هنا سامي أنا كاي يبكولي يزيل في بيت الذي يلينا ده كليه أنا كاي أو كويا كاهيري يعني إذا أكو كنا يعني إذا أكو أكو ده كنا دويجي dak godbani de juain an la na le dubanina ago kai yere banya mumbozi onaro anai ga abo wan anai ke tule yan o do le banya mumayo dake tallahi ma shumuriko ma zalika fi aidina ile anabu hamza afe kwayan ma shumuriko ebe nu bayo nya no inan yani ile non o inu bayo wa innama nahudhu ma utina eyonyene isanasi onidon yani na se kaya do one don wana no kal arde le ina e wana yasman ke tes gabo yona kai a kuro ko tenan num bitu ma ka zarauhu fina di choye hen yani se di choto en sobe ma ka zarauhu fina isana kai ele chire tinai wele le kaya ya chuje na to he ele chire onoro ya chuje na to he ele chire ehe son wa se oneba te to he onen

ọkàn nisaakum harsun lakum ọnyẹ naahun ni bẹẹ awo bajaw na bọn faatu harsakum annashetum duwa ŋunu bajaw nɔnɔ ɔn mezew ne yaanu bajaw nɔnɔ esu wee tire tɔ ɔn ɛɛ baa tire tɔ hɛn. dɔkal islam yaj alo tarbiyatil banat tariku ila duhuli janna ɔk islam ɔn mɛ ɛni ka ye ɔyi kojonyɛ lɛ islam ɔn mɛ ka ye obozi ana ka ye ɔba awi sɛbɛbi abozi ana yi ka ye ɔba akɔlɔ naaŋuni aljanna.

òun ló mórí ọ̀rọ̀ sí ojúnyẹ̀ lẹ́ẹ̀ta ok sẹ́yìn lọ́ka anya mẹ̀mẹ̀nyẹ̀ ilẹ̀ nà yóò jihin nà yóò bihin nà naam dáná rẹ̀ káyé ojúnyẹ̀ nà ẹ̀ẹ́tọ́ nọ́n ọ̀ pàwà yẹni ọ̀ dọ́wọ́n wẹ̀hìn dọ́ pàwà wọ̀yẹ̀rọ̀hàmùhún nà dọ́mi àyàmbá dọ́nyẹ̀ àyàmbá káwọ́ nàn wọ̀yẹ̀fẹ̀lùhún nà yẹni dọ́nà rẹ̀ káyé ó ṣe pé wà yẹni. onye onye garanti eh, eh, abanye na ejenye eh, na nan o mesho kai ono e, pa toro boro yani mo yakfaluhunna wa yuzawijuhunna awele mo no mara pawa e pawa kene do hore wo do mesho kai ono e, so wa gonoru yani o masori kai onye e, ne anen na anyị kumokumi na na ka na na aka ono aman masobula non wajabat lahu aljanna ake ara nyiyo wajabat lahu aljanna albatala ake ara nyiyo sana hi aljanna jaboze troze yani onye ono ona ikai umuri o mani sojenye no no ne eh. ne ẹwọ n'ọrụ wẹrẹ bá ṣe yí wọ wá pàwà dùn wáyé nìní ọ̀rẹ́ mọ̀nà dùn mí tó jẹ́ nìní dùn wọ́n mọ̀nà mi tó jẹ́ nìní ló sọ wá gbọ́nọ̀rún yani awa nyeyo aljanna tile so ato abule kila ya rasul allah danya na ke won to mori sallallahu alaihi wasallam fa in kanna tasnatain ana be ke ejonya nanan ere wa gwe ka e wa keneben qala don to mori sallallahu alaihi wasallam do ka wa in kanna tasnatain o da ka be ai ke ojonya ne ba yon hadithan eh imam muhammad ashatu hen ya nan sa ana ko ananas ibn malik radiyallahu anhu ara da hono bana zana wazi malik radiyallahu anhu o molu na ile anna rasulullah sallallahu alaihi wasallam ibada kala on ko molu molu mi ngona dole mo ha qala o kake man ala jariyatin orona na we ka opa eyenye ne eba hatta tabluga fulu ejenye ne eba non den ne bera jaa yawmal qiyamah anna wa huwa ọba wẹ ẹkú yọ mọlìkì yọ ma ẹmìrì ọ wọdọmọ asọbíàwó ọhún tó múni sọọlọ ọlẹ sẹlẹm dọmọ ni kú ozi gígan ẹyẹ wà dọmọ ni kọ wà bẹn. labs inú wọn sá ọkì dahọltu daholat anna wọ́húwa ọba wọn sọ́bẹ̀ ọba wọn dahaltu anna okimi baanwa wa huwa atone fil janna ini aljanna ka hatain asman ke wonon wa ashara bi asbihi do man tanu dige ganin al usta odige gi obina kana wallati taliha atana ka osasa yani ana sababatu ya nunu mo so sallallahu alaihi wasallam no man tan ne wonon ka on ni reo anani man wal janna o jenye no no umul wa taala o basima de nyeida de juai ilo de nyi ayodu

onyi value onyi kima because onye nwudike wejen ejonoma akọdi alifi ya ọ yara dọ ọndị sọ yara mee ọ yara mesa ese na ndị onye na ọ yara mesa ire ichie ọbịn akụkọta ọkata nwe ọnọrọ ọnọrọ anyị mesara ejen a na ikọsọ na onye na ọrịa yara mekenen ya na elebe anyị sọ nsi hụ na ọnọrọ e abụ omuli ọ na mụnye na enika ya e. ene ene nyisuru oyi gozi san e ada wa ko yo se kaida ne be wa alif ba ta fa do ko ka do wala ka ko ta do ari na ka da kamenya ndi ke o ama won ni na de ko afe ja he dure ke nyi suru de alifo bil fatha ba bil kasra de ba na. ama ba mra wo yo dure le ka he o jo no no na yo do ka ma o jo no ile so no o ile so no ogu awe o mere ya o me wo do ide eveide esanase jahewa duga demonstrate do wa anyere ene hura kosane ama abo jelo wala wasale do sub modlo ka ke baa na ke ba da la do oigo so nyene nyen mu hala na ne eyo noro ejijo hura da irinu ọhụrụ hura da yewon ono ndo ni kai e, enye ne ne any ka spend much on them because again na e good enye na-ezo that the society will become good dore ka ezi ana na-atụ hụ na na na-ebe deeboji okumokumi deebozi enlepere so deeboji ananya lafia deeboji anaghịka ewu e anweghị dabe onyabe eboji anaghịka e, e ụmụ mana anyị bekere doje dọwọ na shọ dọwọ na ma ama arụ dọka adam agirima anya because say general manika ezinigboro ugboro pan ewe general ka wa aswara ewonya ni ile ni do ni noko do ni knockout ba nguno weje do kwa le wonya ni kwa okwechi ro pa pa pa ya ni we ko je wa do e chin

ولم يهنها دو شيوان ولم يسر ولده عليها دو دبان يجنر ترى إلى سنكاي أو ينرون سكول أو ينرون كيون أو وبين هي وياتي وأقصى يوم ما دبتي okay yani azokor yani ọdụ banye ụjọ n'ọrụ tụrụ anawonye na ereso eme bikos na-ere ekwe echi dee wani aka hele sa en le ko tete en nyina wa ka lo ka awo nyina no tete en ka ko no ma tete e wono wa adole ye nwa da adole do na wo na ko ba tete awo e be do na so e ono ono ro ame de ame la ko oye go su karu aban wa ko no na ise be lo ka a se tu ne yi an ro na ise pe no ono ro ise pe no e wa atọ na wọn ọrụ ụdị ndị ọrụ atọ na wọn e nyere asaghị anyị aban onyene onyene abanye onyene anaghị eme daghachi nyibe onyene ọna wọn ọdọ wọ yi n'ihi enyi sa ame da akwụrụ ka da-echi gem san ha seto nya na otu ọrụ kene wọọ na ka ni da ka ozu ya ọrụ ebe a na-eto nya na otu ọrụ sa ame hwe hwe hwe ya ọrụ ya kwa ahụ ihe na kọsan because enyi sa ame enyi sa doro

ok man koma bi tarbiyati ibnatin ona je ila su oipa ojenye na eba au utain aweki ojenye onyeiza eba nonye ok yarwi anas an anas ibn malik adohnu bi anas ibn malik fa yaqul o ka kai qala rasulullah sallallahu alaihi wasallam untu mulio ka mulio mi ngona dare mo hayo man ala ibnatain ona api ojenye na eba au salatu awiketa au utain awi enyara eba onyene nyene au salasa abike gweta hatta dake hatta yabina poro enyene non devela poro le manhure to he au ya mota an hunna abikaye o shahede tekuri wa yan mukwa poro du shahede ten oka kuntu anna wa huwa fil janna kahatain okay eme aten أظن إبا إن الجنة كهاتين أسمان كيبن وأشار بأصابع الوسطى والتي تاليها أنتم مولى صلى الله عليه وسلم دولة نوفيكي كان أنا يقول قبلنا كان أتنا يقول ساتان يعني حديثنا آه إمام أحمد أو سيوتوهن دوكي يبني يبنى أنا كايسان كهاتا يبنى يعني تستغنى الوادة منهن عن رعايته أنا يكاي onye era agwe nwan ini kai e, wahukwo e pawa yani ume pawa poro era abira kai ene e, re ko penwene qala ibn batal ibn batal eh, rahimahullah alayh okay hakun ala man sami hadha al hadith o bi haki yana kai o wo hadith na ke ya

kai a nebi ahụ na aka a ka aisha ka ha gwere ndị omori ori ka ya na adaghị kawa kwa etinye kwa arụdo da ere yi ya na na ọgbamba ya ya ni anyị ke ojo nye ne na wọta ara ọnụ mi baro ka nọ mi ka wa ma sọwọrọ ke wa pa tere ozi ana ka islam ọchịa ebe a jere na ozi ya bake oche anaghị ke ya re ka ya na jiri nwe mi baro ka yani umuri wa ro esa modo ro esa umuri wa fi baraka tin le na la kosa modo fi baraka to ai ana be yo nyi do muri ma hi ana wa da do fi do ile so wa dhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk